الحمد لله نحمده ونستعينه ونستغفره إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلام عليه وعلى آله وصحبه ومن سلك نهجه إلى يوم الدين أما بعد إخوة الإيمان أحييكم بتحية إسلامية مباركة السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ليك سيئتك فولو وبركاته ọba tọ́pẹ́ yẹ ọba tó tó ọpẹ́ a kẹ́sẹ̀kẹ́ fún àlẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìyẹ̀sọ́lọ̀ bá ara lé àwọn sàádẹ́rẹ̀ àti gbogbo àwọn tó bá ti ṣe ẹ̀kọ́ sí tó di ọjọ́ ẹ̀ta sí ọba ó jẹ́ ojú èmi wípé a fẹ́ ṣe ọmọ wàlíwàlí má fún àwọn ọmọ wa tí wọ́n jẹ́ tọkọ tìyàwó lónìí ní àwọn ta tí òbí wọn àwọn bẹ ọlọ́run àánú rẹ̀ ògo rẹ̀ ìbùkún rẹ̀ ọba wa ti síbi ìgbéyàwó náà ọlọ́run ọba kí tó ní àánú lọ́dọ̀ ìbùkún tí máa ń bẹ sí níbi ìgbéyàwó ọlọ́run dákun má fi dùn wọ́n o èrè tí máa ń bẹ níbi ìgbéyàwó ọlọ́run dákun jogún ẹ̀ fún àwọn méjèèjì òun ní ọlọ́run bá wá ń bí ọ̀ bó ṣe jẹ́ nìkan tó ṣe pé agbára rẹ̀ ga jù ọlá rẹ̀ sì pé ìbùkún rẹ̀ sì kàǹkà dákùn bá wa jogún àánú rẹ̀ ìbùkún rẹ̀ orí rẹ̀ bá jogún ẹ̀sì ìgbéyàwó náà ọlá la hawla wala quwwata illa billah mo kí ìdílé ọkọ mo kí ìdílé ìyàwó mo sì kí àwa bàbá bàbá bẹ́ẹ̀ ni mo kí àwa ìyá ìyá ọjọ́ ló ti lọ ẹmá tí ló yẹ kí máa dáàpọ̀ àwọn tí èpé kíkí mi tọ́ fún pàpàdùn àwọn tí wọ́n jẹ́ bàbá fún mi nílé oúnjẹ́sẹ̀ wọ́n yẹ kí kí í dáadáa jù báyìí lọ ṣùgbọ́n látara pé kò sí àkókò rárá a sì lè kí í lọ látara bẹ́ẹ̀ ẹ ti àmójúkò fún wa àwọn nǹkan tí mo fẹ́ fi sọ̀rọ̀ ta fẹ́ fi sọ̀rọ̀ lé lórí lọ́sẹ̀ yìí bí nǹkan mẹ́ta nìyí nǹkan àkọ́kọ́ òun ló yẹ kó gbà mí lásìkò díẹ̀ ṣùgbọ́n ìkè ní wọn pa òun náà sì ni mọ̀nẹ́fì òǹnìkà wọ̀fọ̀wà èlò àǹfààní tí ń bẹ níbi ìgbéyàwó àtòrí tí yẹn máa ń rí bẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ń sọ níbi ìjókòó pẹ̀lú àlọ́ ọlọ́run òun náà ni díẹ̀ nínú ìwọ̀ èyí tí ń bẹ fún ìyàwó lórí ọkọ ẹ̀ àti díẹ̀ nínú ìwọ̀ èyí tí ń bẹ fún ọkọ lórí ìyàwó ẹ̀ nígbà tí wọ́n fi parí ọ̀rọ̀ mi àdáàbò lẹ́nàtì ìsìnfà àwọn ẹ̀kọ́ èyí tí ẹ̀kọ́ wà tí ẹ gbọ́dọ̀ ti fún ìyàwó èèyàn kó tó di pé èèyàn máa ríra ẹni adúpẹ́ fọ́lọ́ tọ́lọ́ ọba ti wá ní mùsùlùmí ó ì

à ń jọ́sìn fún pẹ̀lú bágbára bá ti bó ti máa à ń bẹ̀rẹ̀ kọjọ ọkọjà rẹ ìwọ̀n bá bá ti jọ́sìn fún náà ọgbà níjọsìn lọ́wọ́ wa ìwọ̀n ta wá tó kú náà lónìí ìjọba rẹ ní sẹ́ni à ń bẹ̀rẹ̀ ọ̀n kọ́lọ̀ ọba kó jẹ́ kí ọ wà ní ipò wa mọ̀nà sí òǹnìkà àwọn àǹfààní wo ní bẹ níbi ìgbéyàwó àwọn olùmọ̀ wọ́n tó yé wípé àǹfààní tí ń bẹ níbi ìgbéyàwó kìí máa ṣe kéèké àǹfààní tó pọ̀ ní kódà lára àwọn àǹfààní yìí ogun ló yẹ kí n ṣàlàyé fún wa ṣùgbọ́n ṣàlàyé díẹ̀ péré alákọ̀ọ́kọ́ níbi ìgbéyàwó àǹfààní tó fẹ́ rí ń bẹ òun náà ni ìmtìsáàlì ọba torí pé ọlọ́wọ́ bá sọ fún ẹnu ọ̀rọ̀ rẹ̀ èyí tí àwọn àpábà kàlẹ̀ ẹ̀sẹ̀ pé báńkì hù máa tọ́ọ̀bà lakum mínà nìsá masna wa thulatha wa ọlọ́pọ̀

Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà sálàyé fún pé tazawwaju alwaduda alwaluda fa inna fa inni mukasiru bikum al-umam Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní pé ẹ fẹ́ àwọn obìnrin tẹ́ bá rí pé nífẹ̀ẹ́ sí àti àwọn èdè pẹ́ rí pé ẹ tí èsì pé wọ́n máa ti mọ̀ fún yín nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ̀fẹ́ jẹ́ ká fẹ́ ẹni tà nífẹ̀ẹ́ sí wípé mo sáfẹ́ gbà á wípé ìyàwó náà ni bọ́ wá ní sọ nífẹ̀ẹ́ rẹ̀ bọ́ wá sọ fún wọn nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́wọ́n bọ̀ ọ̀fẹ́ fún wa àníbà Muhammad wọ́n fẹ́ wa àwọn olùmọ̀lé pé ọ̀nà ẹwọ́ pé láti ẹ̀fímọ̀ pé obìnrin yóò máa bímọ fún ni ẹbí sọ̀tẹ́ ń lọ ọkọ ni wọ́n ní ọ̀nà tàà lè bímọ kó bí ó gúnmọ́ bímọ fún ni òun náà ní pé àwọn ẹ̀kọ́ rẹ̀ tó ti lọ sáájú tí wọ́n ti lọ ilé ọkọ akẹ́sí pé ìgbà àwọn ti ilé ọkọ ọlọ́wọ̀n ìyàwó alága wọ́n ti mọ̀ náà àmì lọ́jẹ́ fóun náà ìpẹ́ tóun náà bá délé ọkọ òun ní òkè mà ànábìwá Muhammad sallallahu alaihi wasallam nínú ká tó fẹ́ fẹ́ fún àlè ó mà yìí òun náà ní ká máa gbéra wa níyàwó torí pé ọlọ́run ọba ọba lékè ọlá

yóò wá lọ ọdún méje ní yóò níyàwó yóò bímọ wọ́n sì sí sí ẹgbẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam yóò padà kú fi ń fi ìwọ́n tó bá nígbàgbọ́ rẹ̀ láńpẹ̀ lólúgbàgbọ́ rẹ̀ láńpẹ̀ ní mùsùlùmí ìwọ́n tó bá jẹ́ nìkan tẹ́ pé ìgbàgbọ́ rẹ̀ kò tó lé lórí ìgbàgbọ́ rẹ̀ mẹ́hẹ̀ ò lẹ́yìn ànẹ́bì kò sí ànẹ́bì kẹtọ́ wáyé àyàfi tọ́lọ́ ọgbọ́n jogún ìyàwó fún wọn wọ́n níyàwó bẹ́ẹ̀sì ni wọ́n bímọ ọlọ́ọ̀pá ló wí bẹ́ẹ̀ wípé a ṣe wọ́n lẹ́nu tó ṣe pé wọ́n ní àzìwá àjá pọ̀tọ̀rọ̀ ìyá wọ́n ní àwọn ìyàwó wọ́n sì ní àwọn ọmọ látara ilé ló ṣe ta wípé nínú àǹfààní tí ń bẹ fún ká ṣe ìyàwó òun náà ni pé yóò ti pé yóò di ọlọ́pọ̀ lórílẹ̀ ayé bákanáà nínú àwọn àǹfààní èyí tí ń bẹ fún pé kéèyàn ṣe ìgbéyàwó òun náà ni pé yóò ṣe kéèyàn rẹjú èèyàn lẹ́ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pé ó ní pé yára máa sára sábà mo pè èyí tẹ́ jí ọ̀dọ́ èyí tẹ́ jí ọ̀dọ́ mo pè yí ẹ̀lọ́ ṣèyàwó tó ń pẹ́tẹ́ bá ṣèyàwó òun náà ni ó fa sábà bí pé kẹ́ lè máa rẹ ju ilẹ̀ kẹ́ sì máa sọ abẹ́ ẹ̀yìn ẹni yóò tí ọba lágbára nínú yín ọyà jẹ́ nìkẹ́ tí ó máa gbà rẹ̀ tó yẹ pé yóò jẹ́ kí ọmọ ojú ara rẹ̀ lẹ̀ Bákanáà, nínú àǹfààní tí ń bẹ fún ìgbéyàwó, òun náà ni pé tí a bá ṣe ìgbéyàwó, èèyàn ní máa ṣe ní ẹ̀rẹ̀ rẹ̀ káàkiri. Àwọn èèyàn bẹ láwùjọ wa lónìí, tó ṣe pé kò níyàwó lọ́dọ̀, ẹ̀yin kí ó ti rí pé àdámọ́ rẹ̀ kò síyàwó lọ́dọ̀ rẹ̀. Nínú kọjá nìkan tó pé tí bá ń sọ̀rọ̀, kò ní farabalẹ̀. Nínú kó ṣe pé tí bá ń rìn, kò ní mọ̀ rìn. Nínú kó ṣe pé tí bá ń jẹ́ nìkan tó pé ń ṣèṣe sí kan bí kan, kò ní mọ̀ ṣe dáadáa àwọn èèyàn máa fẹ́ gbọ́ra wọn létí pé tí ò sí ìyàwó lọ́dọ̀ rẹ̀ ni wọ́n máa ní ìyàwó rẹ̀ ti lọ ti lọ ti pẹ́ láti bí ọdún márùn sẹ́yìn kí láàdé olúni orí orin àbájọ àbájọ táàrí òfin palẹ̀ àwọn olùmọ̀ ní pé tí ìyàbá ṣe gbéyàwó bí máa ń bẹ́nu pé pé máa ń jẹ́ kárẹ̀ èèyàn palẹ̀ dáadáa yálà lóbìnrin ni tàbí lọ́kùnrin tẹ́bá rí obìnrin tó ṣe pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ọlọ́kùnrin ní sàǹtán gbogbo ọgbà ìbéèrè ní gbogbo ọgbà ìbéèrè ní gbogbo ọgbà àwọn olùmọ̀ nífẹ́ kíyèsí ẹjọ́ padà bí pé kọ́ lọ́kọ tọba lọ́kọ tán ẹ̀rì pé yóò ti wẹ́ló ẹ̀sìn gbọ́wọ̀n ìmọ̀ àǹfààní tí bẹ́ẹ̀ ni pé yóò ṣègbéyàwó lára rẹ̀ náà ni pé yóò ti ká èèyàn palẹ̀ àríyàn palẹ̀ dáadáa bákan náà nínú àwọn àǹfààní tí ń bẹ fún ìgbéyàwó òun náà ni pé gbogbo ọkùnrin àti gbogbo obìnrin iná ara wọn bá ti fi nkẹ ọ̀hún léwa lá tó ẹgbẹ́ tó bá ti tó àkókò náà táà bá ti rí wọn tó ẹgbẹ́ yóò gbé nǹkan yẹn kó àlè gbádùn ara wa yẹ́la àwọn olùgbọ́n sọ pé láàrọ̀ ọ̀gá ní yíyájá fílí Islam kò sí modernity tàbí modernity tàbí sísá kò sí ní Islam ti wà yìí tí ẹnìkẹ́ wà ń bẹ sísá ló pera rẹ̀ olóhun ọ̀lọ́kọ abẹ́nìkẹ́ wà ń bẹ ó pera rẹ̀ ní fadá olóhun oníyàwó abẹ́nìkẹ́ wà ń bẹ ó pera rẹ̀ ní

òun náà ni bí wọ́n jẹ́ nìkan tẹ́ pé ọ̀kan nínú ọmú báyà rẹ̀ wọ́n yọ ìwúlò rẹ̀ wọ́n yọ ọkọ̀ bẹ̀rù gbogbo ohun tó bá rí ó ṣe kò ní lè bímọ láíláí kò ní lè lóyún rárá bó ti wùlẹ̀ ọmọ a máa ń ṣe é bẹ̀ fáwọn ẹranko ṣùgbọ́n wọ́n ṣe é bẹ̀ fún àwọn ọkùnrin àwọn èèyàn nínú ìsìláàmù ti wà yìí nílẹ̀ Yorùbá láyé àtijọ́ wọ́n máa ṣe nílé ọba gbogbo àwọn tí wọ́n jẹ́ alábàgbé ọba tó jẹ́ pé wọ́n bọ́bá ṣiṣẹ́ iná ni wọ́n máa tẹ̀ lọ́dà torí páwọn ni wọ́n máa tẹ̀ lólórí lóòdé torí pé mọ́ra máa súnmọ́ olórí lóòdé tí wọ́n bá bá lọ wọ́n ti tẹ̀ lọ́dà láti lè jẹ́ pé kó lè roko dáadáa láyé àtijọ́ ṣùgbọ́n nínú Islam

ó sì pọ̀ ọmọ ògbọ̀rọ̀ síbẹ̀ látara bẹ́ èèwọ̀ nínú náà láàrọ̀ bàrí yẹta sírí Islam àgbọ̀dọ̀ sọ́ra wá di padà àgbọ̀dọ̀ sọ́ra wá di mọ́dá bẹ́ẹ̀ láàgbọ̀dọ̀ sọ́ra wá di títà nípa apá ní ṣèyàwó tàbá ní lọ́kọ ẹ̀yin ọbẹ̀ ṣe bẹ́ẹ̀ nínú Islam ọlọ́ọ̀bọ̀ ọba lè kẹrẹ́ jẹ́ wọlé pa pé àwọn tí wọ́n jẹ́ wò tán nínú ẹ̀sìn wọn lọ́hùn ọlọ́ọ̀bọ̀ ọba lè kẹrẹ́ sọ pé wọ̀ mọ́ ọ̀rọ̀ àwọ̀ ha ápùpọ̀mì àyà ti hà wọ́n sọ pá wọ́n fẹ́ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ò ní ṣe o ọgbọ́n ni wọ́n dá o padà ní ti àwọn èèyàn wọ́n lè rẹpẹtẹ dáadáa ẹnìkan ní pẹ́sú padà ló fẹ́ra rẹ̀ nígbà tí àwọn ọmọ tí wọ́n kó sí lọ́dọ̀ tí ó pẹ́wẹ́ òyìn gbé jáde àwọn 19 ló tún lórí rẹ̀ kaná àwọn 19 ló tún lórí rẹ̀ kaná bí náà dé padà

òun náà ni hapù zaújì aláàzàújẹ́sẹ̀ tí wọ́n pọ́ lórí ìyàwó rẹ̀ ìyẹn ni pé àwọn ọ̀tẹ́wọ́ ní ìyàwó lọ́gbọ́dọ̀ ma pé fún ọkọ rẹ̀ ó lè bá àjẹ́nìkẹ́ tí ó so ilé ayé àtijọ́ ìgbìyà ìyàmà pé máa àti ọkọ rẹ̀ nínú ẹni ọba jẹ́ obìnrin musulima àti ọkọ rẹ̀ ó borí àtẹ àwọn òbí rẹ̀ láti jọ sí àwọn òbí bá ti sọ pé ọmọ wa ámìnà gẹ́gẹ́ bá ti máa lónìí pẹ̀lú èmi bàbá rẹ̀ àtàwọn mi lápapọ̀ ayọ̀dá rẹ̀ fún ọkọ rẹ̀ rìtìwọ́n tó kọ́ máa jẹ́ ìyàwó rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé ibi tààrẹ èdè ìlọ́lọ́wọ́ bó bí àwa o látò ní ìlọ tí wọ́n bèé ṣe gbá ìwọ̀lọ́lọ́wọ́ bó bí tọba tí wá jì bẹ́ẹ̀ ẹni tó jẹ́ obìnrin ìtẹ̀lé àti ọkọ rẹ̀ ó ju ìtẹ̀lé àti àwọn òfin rẹ̀ lọ táwọn obìnrin bá pa alátẹta tọkọ náà pa alátẹta tọkọ ní òbòrí o nínú Islam ìdí ni tó jẹ́ pé tí àwọn òbí ọmọ àwọn òbí obìnrin

ìdásọ́nà tìrìmọ́rì àtọ́kọ́m tàá nígbà tí omi bá ti pí ìwọ́ kàtí mọ́ra rẹ̀ dáadáa wọ́n sọ ọmọ ti ṣàhọ̀rọ̀ ha ó sì gbàrú oṣù ọmọdọ́ọ̀nà rẹ̀ tó pé pérépéré wà tọ́ àti amọ̀rẹ̀dá òsì ha ó sì á sọ wọ́n ní kọgbà tí tọ́bá wù wọlé kọgbà tí wọlé látara bẹ́ wọ́n tọ́ jẹ́ ìyàwó Àmìnà fọ́ mọ̀ pé inú nǹkan tó lágbára jù òun náà ní kọ tẹ̀lé àti ọkọ rẹ̀ ó sì máa gba ìyọ̀ǹda nígbà tí ọba fẹ́ ń tó bùkátà kan ọmọ gba ìyọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹ́jì abẹ́lẹ́ẹ̀kẹta òun náà ní pé gbogbo ọgbà yóò tọkọ bẹ́ẹ̀ ṣe sọ pé ọyá tó ti sì là eré ìfẹ́ yá ẹni tó jẹ́ obìnrin kọ̀gbọ́dọ̀ kọ́ nínú Islam èèwọ̀ ni àyàfi tí bá ń ṣe ẹ̀jẹ̀ oṣù lọ́wọ́ tí ṣe àìdọ̀ rẹ̀ lọ́wọ́ tàbọ́tẹ̀ bímọ ẹ̀jẹ̀ ọmọ òtí ìdá àbójẹ́ nìkan tó pé ó sì ààrẹ ìṣe tó lágbára tọ́bẹ̀ ẹgbẹ́ yàtọ̀ sáwọn ìdáwí ẹni ọba jẹ́ obìnrin mùsùlùmá tọ́pọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ sọ pé bismillah fún muhammadu aláàrọ̀ sọ́nà sọ pé

eré ìfẹ́ yìí tí wọ́n bá tẹ́ wọ́n gbà ládá lọ́dọ̀ ọlọ́run iye ládá ò ní wọ́n gbà àlébí ò jámọ̀ àwọn olùmọ́ ní pépéré tàbí òfìsọ iye ládá tí bẹ́ẹ̀ wọ́n ní pé báwọn méjèèjì bá ti yí ọdún síra wọn sí bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ wọ́n béèrè wọ́n ní pé ẹ dákun iṣẹ́ wo lèyàn lè fẹ́ tó lè gba aṣọ lọ́wọ́ èèyàn lórí ilé ayé iṣẹ́ wo ní bẹ tó lè jẹ́ pé yẹn torí ẹ̀sẹ̀ yọ pọ̀sọ lọ́rùn wọ́n ní pé kò sí sí ọ̀hún tó wá lè gba aṣọ lọ́rùn rẹ ọ̀pá yọ tẹ́ta ń sọ èyàn lè torí ẹ̀fẹ́ wù rẹ ló fi wá jẹ́ pé àwọn méjèèjì torí sì fi kẹta tó tẹ́ yòó láàrin wọn ìwọ obìnrin gbogbo ìgbà yóò kí wọ́n náà máa sọ pé alhamdulillah. Látàbí àwọn obìnrin gan tó sọ pé ogun ọgbà yóò tí ọmọ ọba ń sọ pé bísmìlá làwọn máa sọ pé bísmìlá ìkọ̀. Kúlúwọ̀ láwù ni, bísmìlá ìkọ̀, iná àtàínà ni, bísmìlá ìkọ̀, ayátùkùn sí yù ni, ẹ̀yìn orí yìí ò ti ẹ̀fẹ́ gẹ́ kò sí ilé òfúrú sí oúnjẹ ọ̀pọ̀pọ̀ lọ́rùn. La ilaha illallah àwọn olùmọ̀ ní pé kí lóyún tàbí fẹ́ra wa kí lóyún tàbí torí ẹ̀ fẹ́ra wa tọ́kọ fi fẹ́yàwó tíyàwó fi lọ́kọ a nínú àwọn olùmọ̀ tó sọ pé ká lè bímọ fúnra wa ṣùgbọ́n àwọn olùmọ̀ mi sọ pé rárá sí ètò àwọn olùmọ̀ mi sọ́lá a ó ṣe torí pé tẹ́yà bá wà ní ẹyọ kan kò sí máa ń sáàyàn ẹ̀yẹ lówó torí bí àwọn afáríkẹ́ ètò tí ta ń padà rí fáwọn olùkọ́ tí wọ́n sọ pé kí wọ́n tá torí ẹ̀fẹ́ fẹ́ra wa gẹ̀ẹ́ òun ara ọgbọ́dọ̀ lẹ́ni tí ó ní lọ́dọ̀ tọ́lọ̀ bá ṣe lẹ́tọ̀ mú. bẹ́ẹ̀ wá nílà kejì tí àwọn ọgbẹ̀dọ̀ bá jẹ́ nìkan tó pé ọkà wá máa jáde sí lọ́mọ àwọn ọlọ́mọ ẹgbẹ́ tẹ́ ń pè mí àbí ń pè yìí ṣe bẹ́ẹ̀ ń pè mí ni o àbí ìsìnkọ̀ bóyá ilé rẹ̀ ti lọ sí bá yí délé bí lọ tún jọ́kẹ pẹ̀lú yín ẹ má ṣe yọnu èmi náà níyàwó tèmi lé kó mọ́ bà ní kó bí wọ́n máa ṣe rẹ̀ ń rẹ̀ ń rẹ̀ dé òun náà ni kó ní ọkọ rẹ̀ ọkọ rẹ̀ sọ́ọ̀mù gan obìnrin a máa torí ẹ̀ gbé pọ́ọ̀lù tí ó pè ọkọ rẹ̀ pé sọ́ ọkọ mi àjàbá ìní ìdílẹ̀ tẹ̀lé pẹ́ láàrin òní ìsọ́la sọ́ òun ní owó pípa Téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ láàrin lólólùfẹ́ èèyàn máa gbà ládọ́ lọ́dọ̀ ọlọ́run. Àníbẹ̀ ọmọ Muhammad sallallahu alaihi wasallam, ọjọ́ mi lọ́jọ́ kà. Ńgbọ̀ wá dé, ọ wá rí pé ó mọ̀ jáde lọ, ọ wá rí ìfẹ́ tí ìyẹn rí lára obìnrin. Tó bìrì ó fi wù yẹn súnmọ́, ó rí lára obìnrin ta. Àwọn obìnrin tá àwọn ìyàwó wọ jẹ̀lú lọ́wọ́. Jésù sẹ̀gbá àwọn tí wọ́n fọ́ síta lónìí lọ́wọ́ wájú lọ́wọ́ ẹ̀yìn o. Àwọn obìnrin tá àwọn ìyàwó tún pé jẹ́lú lórí aṣọ táwọn tó túwọ̀. Ṣùgbọ́n síbẹ̀,

ìyàwó bá ń ti bí oṣùn lápẹjúwe tí wọ́n gba owó oṣùn 1 million naira ṣùgbọ́n ọkọ òun gba 30,000 naira lóṣù wọ́n ní pé sí bẹ́ẹ̀ nínú 30,000 sí ẹ̀yẹn ló tó máa lẹ́fúyàwó ẹjọ́ pé ìyàwó yóò mú nínú 1 million tí ẹ̀ ọlọ́run bọ́ máa wá pàṣẹ látàdí 30,000 yẹn yóò sì máa rí iṣẹ́ lórí ìyàwó ṣùgbọ́n gbogbo ọkùnrin tó fẹ́ ṣe mẹ́lẹ̀ àwọn lọ́lọ́wọ́ ọbẹ̀ ipa ló ti wọ́n lè má lọ́wọ́ lọ́wọ́ kò bá tẹ̀lé wọn ní tú gbogbo ọkùnrin tó bí ẹ̀ṣẹ̀ jẹ́ fóhun ní ẹ̀sìn ń jẹ wá pé tó sílẹ̀ ní táẹ́jẹ èwo lẹ bílẹ̀ tí ah, mo fílẹ̀ lánàá ni ebí tààrẹ tó fẹ́ fún mi náà bí ah, dákun pé kí ní wájá lè yàrẹ yóò máa da fúnyàwó ọkọ̀ sì máa tó torí pé látòkè sánà ni lọ́lọ́wọ́ bá ti sọ àwọn màláìkà méjì kẹ́kalẹ̀ màláìkà tí wọ́n máa sọ fún gbogbo nẹ́wó nẹ́wó pé ọlọ́run dákun gbogbo lẹ́wọ́lẹ́wọ́ dábùjọ máa pọ̀ sí òun màlọ́tà tó sì máa sọ fún gbogbo ẹni ọba ìháwọ́ wọ́lọ́un gbogbo ẹni tó háwọ́ pátá ọlọ́run dábùjọ máa gbà lọ́wẹ́ ló fi wá jẹ́ pé icc àkọ́kọ́ tí wọ́n bèèrè lọ́wọ́ ọkọ tí wọ́n fẹ́ kí ọkọ kọ́ náà ní ẹ̀rí lórí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ látòrí rẹ̀ ni yóò kó tẹ̀sẹ̀ máa wá lọ ọ̀rẹ́ ìyàn àkọ́kọ́ gbogbo ohun tó bá sáré kí sáré sódò sáré sókè tí ó máa ná lórí ìyàwó rẹ̀ ni òun bẹ́ẹ̀ náà wà ní lórí àwọn ọmọ ọkùnrin yóò tí bá wá ń ṣe léyàn ìbùkún máa borí icp ẹ̀ àánú ọlọ́ọ̀bọ́ máa borí icp rẹ̀ tó bá sáàdọ́ ọlọ́ọ̀bọ́ máa gbàgbà rẹ̀ bí ìyàwó bá jẹ́ nìkan tó sáàdọ́ yọ́ máa lè sí i ṣùgbọ́n tó bèé jẹ́ tó jẹ́ nìkan tó ṣe pé ọmọ fún ìyàwó mọ́ ìyàwó ní tún sọ pé ẹ̀wà sà òun wá ń ṣe báyìí ìyàwó wá ń fún báyìí tó ìṣẹ́ pé òun ló yẹ kó máa ṣe báyìí ó máa gbọ́ sókè kíyàwó máa tẹ́wọ́ tó bèé ṣe jọ pàṣípààrọ̀ àìsìkì tọ́lọ́ rẹ̀ kọ́lọ́ ọgbó jogun fún lọ padà sọ́dọ̀ ìyàwó èyí tó yẹ pé òun tẹ́ ẹkùn wọn ní ọlọ́run bọ́ gbà kò lọ àbẹ̀lọ́ ọlọ́run kó náà ṣe ọkọ òní ìṣèlú ìtọ́wánú náà kọ́ máa ṣe ilé ẹni tí ó àwọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ ẹni tí ó yà ọmọ dáadáa àwọn àwọn àwọn àpòwọ́tá òun yà agbọ́rin pé a sì ìyàwó lọ́jọ́ òní báyìí ìlọ̀kan kí làwọn pẹ̀lú Islam tó fẹ́ jẹ́ àfẹ́ alákọ̀ọ́kọ́ afọ́ àfẹ́lẹ́sìn àpá ó sọ̀rọ̀ ipa pé adébíwá Muhammad sallallahu alaihi wasallam ó fẹ́ fún àlè òun mọ̀ yìí wípé gbogbo ọba yóò ta bẹ́ẹ̀ ṣe níyàwó tàbá bára nǹkan ọ̀gùn ọ̀kadà lára ní mọ́tò lára ní ọmọ ọ̀dọ̀ lára ní àwọn ajẹ́lì kẹta fẹ́ máa lò ó tó ti fá máa lò ó ní kàkàwọlé lórí ẹni ọjẹ́ ìyàwó ẹni tó tọ́pọ̀ yọ́ kàwọlé ìyàwó ẹ̀ lórí yọ́ gbà láti inni as'aluka min khairiha وخير ما جبلتها علي وأعوذ بك من شرها وشر ما جبلتها علي بسم الله اللهم إني أسألك خيرها وخير ما جبلتها لي وأعوذ بك من شرها وشر ما جبلتها لي اللهم إني أسألك خيرها وخير ما جبلتها لي وأعوذ بك من شرها وشر ما جبلتها Nínú hadith tó kó ẹgẹ́, Àdébíwa Muhammad Sallallahu Alaihi Wasallam, ó ní tàbá fẹ́yàwó, tàbá bára nǹkan ọ̀gùn, káfọ́ agbọ́wọlé lórí tàwà ti àgbà yìí. Nínú ẹgbàwà mi, ó ní pé, Yusamma, Bismillah Azza Èyí ó dá ọlọ́wọ̀n ọba pẹ̀lú bí wọ́n fẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú pé Bismillah, wàdá àláhà bìbá ọ̀kà èyàn wá sọ̀rọ̀ òkùnkúrú túnmọ̀ yẹ̀kò yọ́mà wá sọ àjọ́ àtàṣọ ìpé àjọ̀húnmà ìrí ọlọ́wọ̀ ọ̀rọ̀ Wọ́n ni bí a burú sí bẹ́lára rẹ̀. Wọ́n sọ́rọ̀ ìmá jàbẹ́ta àlẹ́ yìí àti agbúrú èyí tó pè kùkú tán kádà ayẹ lórí láàrínláà ìlọ́lọ́ àwọn olùmọ́ ní pẹ́kúlé sáà níbi ìpàdé ẹ̀ tí wà lẹ́nu gbogbo obìnrin ni kó jẹ́ pé tó bẹ́ẹ̀ ti lè jẹ́ nìkan tó ti fẹ́ẹ̀lì lágbẹ́fẹ́ yìí ọlọ́pọ̀ rẹ̀ tààrà kódà kó ti fi gbogbo ọmọ inú rẹ̀ ta ó pe ọkọ rẹ̀ jókòó pé háà àníbi ló yẹ ká sáàdó àtẹ abájọ táà fi ń gbà gbogbo ọgbà ẹlọ́pọ̀ rẹ̀ sáàdó àyíkó mi ó tó di fáwọn àsúnmọ́ra wa tọ́bá wájọ pé èèyàn orí tẹ́ ọ̀rẹ́ṣà rẹ̀ ń tẹ́ta ìfò tẹ́yìn sí bẹ́ẹ̀ orí pé àwọn olùmọ́lé pé obìnrin ẹni tó tí ọkọ rẹ̀ òun bí ọmọ bóhun ní ọ̀nà fẹ́ lórílẹ̀ ayé ìgbà tó bí bẹ́ẹ̀ ṣe ríra rẹ̀ bóhun ti dóbìnrin yóò ti máa rò pé àbíwọ̀ ẹ̀yà táyé ni ah, wọ́n ti ní àwọn kẹta ẹni olè lọ́sì kẹrìnkì wọn àbíkọ̀dáwà ìdí ó wọ́n ma ti wọn ọmọ dáadọ́ lónìí wọn ọmọ tó dáadọ́ lánàá àkẹ́ tó sáwọn ó àdámọ́ òun ọmọ pé àbí àbí bẹ́ẹ̀ àwọn ọkùnrin ọmọ ayọjú èyí tó

nítorí ọlọ́wọ́ ọba ìgbé ìrọwọ́ rẹ̀ orin tí bẹ̀rẹ̀ arábìnrin yìí ọkùn tí ó fún mi àtọrítọ ọ̀kadà alẹ́ lórí yìí tí wọ́n lórùsọ ọkùn tí bẹ̀rẹ̀ arábìnrin yìí tí bá ti sọ ẹ̀rọ abúyọ jádánù àtàkùtọ̀ ọ̀kadà alẹ́ lórí abúyọ ní tẹ̀lẹ̀ sí ṣé yóò ìjọ túká kò ní tẹ̀lẹ̀ sí àbí ọ̀gá kó láyé tàbí ọba kọrin ẹ̀yẹn tó wá lọ ọ̀fẹ́ ọkọ̀ mi tó wọ̀ ọ̀sà àjọ àyẹ̀ tó oníṣẹ́lẹ̀ sí ìṣẹ́ láìta nínú ọ̀kẹ́kẹ́ pé agbọ́dọ̀ kò tútù amójútó dáadáa amójútó dáadáa láti tẹ́kọ́ láti fi àwọ̀ wa nínú ẹ̀kọ́ èyí tí wọ́n bẹ níbi àdúrà yìí tí yẹn bẹ fi ṣe láàrínláà ìlànà gbogbo tí máa ń bẹ́ẹ̀lẹ̀ Yorùbá pé ìjọ ah, ní ọwọ́ tẹ́kí gbogbo ọlọ́mọ orí rẹ̀ ti obìnrin ọ̀rẹ́sẹ̀ rí ọjọ́ láwọn ìròyìnbíò ní láyé ọba nígbà wọ́n ti fi tẹ́ táyé tí wọ́n fi tẹ́tẹ́ ìdé tí wọ́n lé lọ ah! ẹ̀sẹ̀ ọmọ ní máa jẹ́ agẹ́ o bú ìjìmọ̀dá wá jí pépé ní ṣùgbọ́n kí wọ́n ah! bẹ́ẹ̀ lòun ìsí mi gbogbo ẹjọ́ àwọn ọlọ́wọ́ Ọlọ́run jẹ́ orílẹ̀ fún àmìnà ọ̀rìn. Ọlọ́run jẹ́ orílẹ̀ fún ìṣòwánú ìtùnú ìtùnú ìtùnú ìtùnú. Ọlọ́run pàdé ta ló fi ti ìgbéyàwó àwọn ìgbéyàwó ẹnu kọ̀ọ̀kan wá náà. Ẹlẹ́ẹ̀kejì, ọjà tí wọ́n yẹn nẹ́fìlà àkàdé. Wọ́n yẹn nẹ́fìlà àkàdé kù. Kìí ṣe lápọ̀dà lẹ́bí lọ̀rọ̀ yìí ti wá o. Lápọ̀dà àwọn sàájì àdébíwọ̀ Muhammad sallallahu alaihi wasallam. Àfáwà ó záàrù àti àfáwà kò rẹ́ ìfà àtẹ́nìkan tó ti kẹta wọn náà àwọn sàájì àdébí àwọn ni wọ́n lọ ọ̀dọ̀ ọmọ tí wọ́n kẹta pé ní òtórí àfíìdì wọn sọ̀tẹ̀ ọwá ẹni ẹgbẹ́ ẹrú ọwá tẹgbẹ̀yàwó àsìkò òun tó ọwá ní gbẹ́gbẹ́ àfihàn láfihàn fún àwọn àfihàn tá ọwá àbẹ̀fẹ́ tó àwọn tí lọ́la wọ́n lọ yóò tí àwọn ẹ̀bá ti dé ya jẹ́ nìkan tó fi pé ẹjọ́ tí ó rákà méjì ò ti tàjọ́ àpòpò lẹ́yìn aláwọ̀ ipò okùnrin náà yẹni pé ìdára bẹ́rẹ̀ ìfẹ́ lọ nígbẹ́ àwọn olùmọ̀ ti sàlàyé pé ẹ̀gbà wáyìí lójú oyé wa pé ó mà dá púpọ̀ tọ́pọ̀ sí ìyàwó bá lè yẹnyẹ sílá pápá jùlọ tí ọ̀bá pọ́tọ́jọ́ tí ó tèmi ṣe ìdá àìdọ̀ tí ọ̀bá pọ́tọ́jọ́ náà ọ̀dà alẹ́ ìjọ́ yẹn tí wọ́n jọ yẹn tí wọ́n jọ yẹn lọ́sílà bákan náà ọ̀dà púpọ̀ tọ́kùnrin bá wọ́n fẹ́ wọlé sọ́dọ̀ ìyàwó ẹ̀ ọwọ́ torí pé obìnrin tí ọba mọkùnrin rí lókè lókè lẹ̀mí rẹ̀ ọwà ọ̀pọ̀lọpọ̀ obìnrin láìjẹ́jọ́ máa wà ń kàn síṣẹ́ báyìí torí pé gbogbo obìnrin tí ọ̀bá ẹjẹ́ nìkan tí wọ́n jágbà lé rẹ̀ tọ́pọ rẹ̀ àwọn olùmọ́ ní pé tí lọ fa ohun tí ẹ pé ààfin kọ awájú pọ̀ lónìí wọ́n ní inú ohun tí ó àtẹ́sí sí lónìí jù òun ní ẹni pé ẹni tó bí ibi tọkọ èyí tó ń lọ́jà balẹ̀ bàlá ajá obìnrin òjì ẹ̀mọ́ ọmọdé ọjọ́ ọmọ ó lè jẹ́ pé ní sẹ́kẹ́ ni ó pàdé lóko ìnílẹ̀ jẹ́ pé pàtí ni kò tí ẹ̀rọ jú ẹ̀ tó bá tẹ̀sí wọ́n ṣe tẹ́wọ́ túká nínú àánú lọ́rẹ̀ ẹlé láàrín lọ́ha ìlọ̀mọ̀ ìyàwó ọkọ wá débẹ̀ ọkọ bá pé ilẹ̀kùn lọ́bù ti já ilẹ̀kùn tí òṣìṣẹ́ wá bá òṣìṣẹ́ wáyẹ̀kùn ní ìsímọ́ ẹnìkan náà ni ó já ẹni tó sì já ti bá ṣe lọ òun kọ́lọ́ padà tẹ́ wọ́n ní ìmọ̀ ń fà á ọfà nínú wọn ta ṣẹ́gun bí tí máa ń fa títọ́kọ́ tìyàwó padà túká èdè àyè ìdìtọ́fà yẹn Irú ohun ta fẹ́ sí ni pé ọkùnrin ọ̀báyàwó obìnrin. Torí pé tí yẹn bá bá obìnrin ń lé gẹ́gẹ́ bí ìyàwó èèyàn, ìfẹ́ yẹn ọlọ́ ṣókò sínú ọ̀nà títí láìláì. Ìwùjọ́ ọ̀dẹ̀ yá yẹn, ikú ni. Tàbí kó ṣe bá àwọn mọ̀lẹ́bí ní ó yá yá yẹn, èyí ò sì tó máa wẹ́rẹ̀ yẹn. Tí ẹ bá bá àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní, ìlọ́ fi ó lẹ, òun ní ọmọ ní ọkọ̀ bí ọjọ́ ọ̀sán, òun ní ẹgbẹ́ mi ló fi ilẹ̀. Àwọn mọ̀lẹ́bí mi ni wọ́n ní pé òun ti ń ṣe ní ni tí wọ́n wá ṣe súnkálì tó kọjá ìwò òbí bẹ́ẹ̀ wọ́n bá lọ́pọ̀ mí gan yóò tún máa sọ fún wá wọ ọmọ ni yóò sì máa wà lórí ẹ̀yẹ́ pé ọkọ̀ mi àti àtàfi lọ mí níkọ́ tó wọ́n ló di rí lásán látàárọ̀ ọjọ́ láwọn olùmọ́ fi sàlàyé pé ọ̀ṣà púpọ̀ kúfìrí ó ṣe sùúrù ó ṣe kọ́kọ́ tí ó bá fẹ́ òun ni kọ́ falẹ̀ láyé àtijọ́ lẹ́yìn Yorùbá irúfẹ́ máa ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ dáadáa àbẹ̀lọ́ ọlọ́pọ̀ ọba lè jọra ọba wa mú títà wọn ọmọ wa ààrí wọn tọ́ ọlọ́ọ̀bá ìkẹgbẹ́ra lọ́dọ̀ lẹ́yìn ọba wa tọ́ ẹ̀wọ̀n ní nínú ẹ̀rẹ́ ẹ̀fẹ́ta tí wọ́n wá fẹ́jẹ́ pé èèyàn sí gbogbo ọba yóò tí ọba máa súnmọ́ ìyàwó èèyàn àdébì fi àdúrà sí wa lẹ́nu gbogbo wa ta ti níyàwó ilẹ̀ ní ká máa ṣe gbogbo wọn tọba jẹ́ ìyàwó kò sí gbọ́dọ̀ wọn mẹ́ẹ̀ lọ púpọ̀ pẹ̀lú láwọn tó yàwó ọkọ lóní o ìyàwó èso o èso àti ìyàwó ọsọ o ọkọ yóò máa pàdó àyẹ wọ́n ní pé kí ló lẹ́ta lórí mi nígbà máa pàdó àyẹ wọ́n ní pé látà akóbìn ló lè receive ọkọ ló ní gífà òun yóò dì àsìkò ọgbà tó wọn retí ìrìsíùkù yẹn tó jẹ́ ìrìsíùkù yẹn èyí sọ́tọ́ nìkan àwọn àlùjẹ̀nú bẹ̀rẹ̀ pẹ́tẹ́ táwọn ní ọgbẹ́ ẹ́ àwọn náà ní pín sí àwọn náà ní pínpín ló fi wáyé pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ lórí bẹ lórílẹ̀ ayé lónìí tí ń fojú jẹ́ èèyàn ni ṣùgbọ́n àlùjẹ̀nú ni ìwà àlùjẹ̀nú ni wọ́n wù ìwẹ́ ìwà àlùjẹ̀nú ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọ́n wù kí lọ́fà àwọn àdúrà ìbánẹ́bí sọ fún wa ẹ̀jà àbójútó ànẹ́bí ní pé ta bá fẹ́ súnmọ́ ìyàwó wa ká máa sọ gbólóhùn yẹn pé àlàhùnmá tẹ̀lẹ́kùnrin ṣẹ̀tọ́ wàjẹ́ ní ewu ṣẹ̀tọ́ náà máa wà dákùn lé sí ìpìnà tí wà mọ́ ìṣẹ̀ ìtọ́n ọ̀dọ́ ìṣẹ̀ ìtọ́n ma ara pàtàkì ó ti lé sí ìjìnà sí ohun tàà ń tè ní sí ìjìnà sí ó ń tọ́lọ́ ọba ní pé fọ́lọ́wọ́n ọba bẹ́ẹ̀ lóhun tàà ń tè tó bá lò ní sábà bí pé ó fi di ọmọ láti ẹ̀dọ́ ìṣẹ̀ ìtọ́n

ọkọ̀ tí ó rí 10,000 lójúmọ́ tẹ́lẹ̀ ọdẹ̀ ṣe pé rí 1,000 ọkọ̀ tí ó rí 1,000 lójúmọ́ tẹ́lẹ̀ ọdẹ̀ rí 100 naira O ti ní burú títí títí títí ọkọ̀ bá òun ní ara rẹ̀ àwọn ah, àtàntọ́pù lónìí ìyàwó zọba ọkọ̀ ní àyíké ó tàbálà olówó jẹ́ ta orí bẹ́ẹ̀ lónìí pẹ̀lú ọ̀pọ̀rọ̀ àìsìta àìsìtì rọ̀ lọ́lọ́gbọ́jọ́ gbogbo yìí àìsìtì dára lọ́lọ́gbọ́jọ́ gbogbo yìí ẹ̀wà lọ sẹ́wọ̀ ọ̀pọ̀ àdúrà fún bọ́bá ní 100 naira yóò máa fi bọ̀ wálé ah! ìyàwó mọ̀gbọ́rọ̀ fún lọ́dẹ̀ náà ìbí òwọ́dọ̀ rẹ̀ mi lọ jẹun lọ ṣùgbọ́n ẹgbẹ́ ẹgbẹ́ 200 náà tí mo nílé o 200 náà ọba ti jalẹ́ ọba mọ̀ wálé olórí burúkú nígbà ọmọ fún olówó lọ́wọ́ wọ́n lọ ní àwọn kẹjẹ ẹlẹ́sẹ̀fẹ́ àwọn olóòtú àwọn kìníkẹ ẹ̀ẹ́sẹ̀ ní ìmú pàpọ̀lú ẹ̀ẹ́sẹ̀ kìníkẹ pàpọ̀lú àwọn màláíkà torí pé àwọn màláìkà àwọn máa ń ta nítorí wọ́n bá ń gbọ́ ní o gbogbo wọn láti àwọn àwọn àmì lórí àdébìsọ pé ká máa sọ dáadáa lẹ́yìn bá sọ dáadáa tó bá sọ àmì sí àbẹ́yìn ọgbà lórí rẹ lóúnjẹ ọlọ́pàá sọ pé tàbí lára dáadáa káàkọ́ jáde fẹ́ ní àníbẹ̀ sí àmàlẹ́gbà ọba ní wọ́n máa ń ṣe tọ̀wáàbù kàábà àmàlẹ́gbà bá sọ pé àmì ẹ́ lẹ́nu bí láti 2021 ṣùgbọ́n bá lọ́pàá